adájọ́ ju Sàràfàdín sẹ́wọ̀n àwọn èrò Mẹ́kà lólù ní jìbìtì iwájú onídàájọ́ Oyíndàmọ́lá ọ̀gá láti ilé ẹjọ́ gíga kan nílùú Èkó ni wọ́n mọ̀ wọ́ bá lé ilé kan Sàràfàdín Ìrọ̀rùn lọ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2024 yìí ẹ̀sùn tí wọ́n fi kàn ní pé òun pẹ̀lú àwọn kan táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ń wá báyìí ó ní wọ́n parọ́ gba mílíọ̀nù méje ààbọ̀ náírà lọ́wọ́ àwọn aráàlú kan lẹ́kọ̀ọ́ láti bá wọn ṣètò ìrìn àjò lọ sílùú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia lọ́dún tó kọjá yìí ṣùgbọ́n tí wọ́n padà kọjú wọn sọ́run alẹ́ nígbẹ̀yìn àwọn oníròyìn gbọ́ pé nínú oṣù kẹrin ọdún 2024 yìí òun ni wọ́n kọ́kọ́ fojú olùjẹ́jọ́ ọ̀hún balẹ̀ ẹjọ́ tí wọ́n sì fẹ̀sùn gbájúẹ̀ tí wọ́n fi kàn án wọ́n lòun pẹ̀lú àwọn kan táwọn ọlọ́pàá sì ń wá báyìí wọ́n ṣèlérí ayọ̀ fáwọn èèyàn kan pé iléeṣẹ́ àwọn máa ń bá àwọn èèyàn ṣètò ìrìn lọ sílùú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia fún ti hajj o tọdún tó kọjá wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n kó àwọn aráàlú ọ̀hún jọ tán wọ́n gba mílíọ̀nù méje ààbọ̀ náírà lọ́wọ́ wọn ni wọ́n bá sá lọ o ṣùgbọ́n ọwọ́ àwọn agbófinró padà tẹ Sarafadeen tí wọ́n sì wọ́ lọ sílé ẹjọ́ lára ẹ̀sùn mẹ́fà òun ni wọ́n máa fi kàn án o wọ́n ní ó parọ́ bàǹtàbàǹtà fáwọn aráàlú láti gbowó lọ́wọ́ wọn wọ́n ló ṣe gbájú ẹ̀ fáwọn tó fẹ́ lọ sí Mẹ́kà wọ́n ló gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ bákan náà ni pé òun pẹ̀lú àwọn kan máa parọ́ dá iléeṣẹ́ awúrúju kan sílẹ̀ gbogbo ẹ̀sùn ọ̀hún pátá Música òun ni agbèfọ́ba ìpínlẹ̀ èkó òun ní ìjìyà wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ìpínlẹ̀ náà olùpẹ̀jọ́ oa àṣìṣì tó fojú olùjẹ́jọ́ balẹ̀-ẹjọ́ òun ní ìwọ̀ ọ̀daràn gidi ni olùjẹ́jọ́ àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ mọ̀ wù ìjìyà ńlá sì gbọdọ̀ wà fún irú ẹni bẹ́ẹ̀ o kó lè kó àwọn aráàlú tó bá tún fẹ́ ṣerú ẹ̀ lọ́jọ́ iwájú lẹ́kọ̀ọ́ adájọ́ wa gbósùbà fáwọn agbèfọ́ba ìpínlẹ̀ èkó fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nípa ẹjọ́ náà o òun ní pẹ̀lú gbogbo ẹ̀rí tí wọ́n kó wá síwájú òun òun ní kò kò sí àwíjàre kankan fún olùjẹ́jọ́ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án adájọ́ ju olùjẹ́jọ́ sẹ́wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà Kirikiri tó wà nílùú Èkó ṣá o láti inú oṣù kẹfọ ọdún twenty twenty two tí olùjẹ́jọ́ ti wà láàmọ́ ọgbà ẹ̀wọ̀n Kirikiri ó ní kí wọ́n ti máa ka ọjọ́ rẹ̀ o kọ́lọ́ ń dákun kó ṣàánú fún wa o àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.